alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah wassalatu wassalamu ala rasulillah àánú ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run kọ́bọ̀jì sí ọlọ́run nabiyina muhammadin wa ala alihi wa sahabihi ajma'in ona ni anabi wa muhammad àánú ọlọ́run ọba kọ́ bá wọn ara lé ẹ̀ lápapọ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ní mọ́sálásí àtàwọn ìròyìn táàrí lára imam imam tí yóò láṣeyọrí lérí ipò tá sí kí làwọn ìròyìn táàrí lára kí làwọn qualities táàrí lára imam tá a pé eléyìí imam gidi ni alìmọ́mọ́tú ní wọ́n ń pè ní yíyan lèmọ́mù hiya an yasbiqu an-nasa sabiqum wa ya'tammuna fi s òun náà ni kí àwa tá a jẹ́ mùsùlùmí ládùúgbò ká ti ẹnìkan síwájú kó máa wá jẹ́ ìmáàmù wa tá a máa kọ́sẹ̀ rẹ̀ lérí irun tá a sì máa kọ́sẹ̀ rẹ̀ lẹ́yìn bàtà bá kírun tán lérí gbogbo ohun tí ànábì máa ń ṣe. man huwa ahaqqu bil imama fil islam ta ló lẹ́tọ̀ọ́ káyàn ní ìmáàmù ládùúgbò wa ẹnìkan kan ò láyà láti sọ pé lágbájá lọ́tọ̀ sí ìmáàmù àfi ká lọ lè wo inú ẹ̀sìn islam kí ní ànábì muhammad sallallahu alaihi wasallam sọ fún wa lérí tàbá fẹ́ yan ìmáàmù sí masalasi yóò wá mú wa lọ́nu hadisi òjísẹ́lá muhammad sallallahu alaihi wasallam qala rasulullahi sallallahu alaihi wasallam ànábì wa sọ fún wa yí pé ya ummul qawma aqra'uhum li kitabillah ẹni tí yóò máa ṣe ìmáàmù fún àwọn ìjọ kan ládùúgbò kan òun náà ni ẹni tó bá ma kùránì ká jùlọ láàrin àwọn tí wọ́n ma kùránì ká fàyínkánu filikẹ́ra àti sàwáà tọ́bọ̀ wá jẹ́ pé gbogbo wọn náà àwọn méjì mẹ́ta yìí tí ẹ̀rù pé wọ́n tọ́sí ìmáàmù yìí gbogbo wọn ni wọ́n ma kùránì kábàkánà anábì ní fa àlámùhùn bí sunna ẹni tó ma sunna tí ń sì ń lo sunna òun ló tún kù tí ẹ ẹ wà sọ ìmáàmù láàrin wọn òun lẹ́yìn ní ìmáàmù fàyínkánu filikẹ́ra àti sàwáà tó bá jẹ́ gbogbo wọn ni wọ́n mọ kùránì ká dáadáa wọ́n dáńtọ́ nínú kùránì kíkà fa àlámùhùn bí súnà ànábì ní ẹ wàá wò láàrin wọn ta ló mọ súnà jù tó gbọ́ súnà yìí tí ń sin lo súnà tàrí pàfà súnà ni. wọ́n kánú fi súnà ti sàwá a tó bá gbogbo àwọn tí àròpé wọn lè jẹ́ ìmáàmù fún wa yìí mẹ́ta mẹ́rin yìí wọ́n wá tún wá jẹ́ pé gbogbo wọn ni wọ́n dáńtọ́ nínú súnà gbogbo wọn ni wọ́n mọ̀ nípa súnà wọ́n sì wá ń lo súnà fa aqdamuhum hijira anabi ni ẹ wá wo èwo ni ọkọ̀ọ̀kọ̀ dèlù láàrin wọn fàyín kánú fil hijrati sawa'a tó bá jẹ́ gbogbo wọn náà ni wọ́n wá dèlù ńjọ́ kan náà àbí wọn ò mẹ́rin tó kọ́kọ́ dèlù nú àwọn fa akbaruhum sinna ẹ wá wo ẹni tó dàgbà jù láàrin wọn bíkẹ́ ó dẹ̀lẹ́lẹ̀ níta ń gbọ́yé nínú àgbékalẹ̀ tànàbì yìí òun náà ni pé interview la máa ń ṣe fáwọn imam a wá wo wípé ta ni quality ara rẹ̀ pọ̀ jùlọ ta ni ó pegedé jùlọ nínú àwọn kan tá nàbì ní àwò yìí àníyàn ìmáàmù pẹ̀lú àbòsí mọ́sálásí bẹ́ẹ̀ ni ẹni wọ́n bá ti yàn láàrin ẹ̀yìn tí wọ́n ṣe ń ta fíò fún gbogbo ilẹ̀ kí ó lóòótọ́ àmọ́ kádàrá ọlọ́wọ́ bá ti sẹ́mẹ́ nìkan lérí láàrin yín ẹ̀ wá ní sọ́dọ̀tẹ̀ ẹ̀ máa pẹ̀ tákèsí ẹ̀ sì máa tọ́ sọ́nà ẹ̀ sì máa kún lọ́wọ́ eré ní jẹ́ pé àníyàn wa dáa lẹ́ni tá à ẹ̀yọ́ miami nílẹ̀ Yorùbá táwa wà ọ̀nà tá a gba yẹn lìmáàmù yìí òun ni máa ń bí fìtínà jùlọ lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí ẹlòmíì wọ́n sọ ìmáàmà ìjẹ́ ìmáàmù wọ́n sọ di oyè ìdílé tó jẹ́ pé bàbá bá ti kú ọmọ ẹ̀ ló kù tí bàbá bá ti kú ọmọ ẹ̀ ni wọ́n fi jẹ́ ọmọ rẹ̀ bá àmọ́ máa fàtẹ́ akànyànjú ìbá máa máa máa ṣẹ̀ríà ànábì ọ̀yìn abẹ́ o nígbò míì ṣẹ̀ ní láwọn àlómi ó ti láwọn ilé mẹ́fà ilé méje láàrin gbogbo aráàlú tó pé àwọn ni wọ́n máa jẹ ìmáàmù wọ́n máa rọ kiri kan ìmáàmù láàrin ara wọn ilé tí ìmáàmù bá wá kàn ìbá wa jẹ́ kápẹ́ńtà bíríkìlà lọ́wọ́ à ń bẹ̀ tí ọmọ kankan wọn wò láwà ní fún náà ni wọn ní torí pé àwọn ni lè máàmù kan lé àwọn níbòmíì ọba àlú ni wọn pàṣẹ ọba àlú tí ọmọ yàtọ̀ láàrin fati àti náà yóò ṣe wá pàṣẹ pé èmi ọba àlú mo yan lè máàmù lágbájá ni kò máa ṣe ó ń tọ̀hún ìbá máa competent ìbá máa mọ̀ nípa ìmáàmà ìbá máa jẹni tẹ̀sìn yé mistake ńlá la ń ṣe kábẹ́rù ọlọ́run níbòmíì àwọn bàbá àdínì ni wọ́n máa decide ẹni tí ó jẹ́ ìmáàmù ẹ máa ra àwọn àfa tí wọ́n máa lọ́bì lọ́dọ̀ àwọn bàbá àdínì ẹ dákun ẹ̀yàn mi èmi ni ẹ̀yàn kọ́dà ẹlòmíì tó ń gbowó kó tó yànyàn ní ìmáàmù gbogbo eléyìí ìlàfin dẹ̀sìn ló ní ìsìláàmù wa sifatul imami anájà àwọn àròyìn tá a máa rí lára ìmáàmù tí ó láṣeyọrí nínú mọ́sálásí tí ẹ kírun lẹ́yìn rẹ̀ tẹ́sí nírun tí ó sì kó yín déwájú ọlọ́run ọba tí ò ní darí lọ́nà náà ọlọ́run alákọ̀ọ́kọ́ an yakuna al imamu mu'mina ìmáàmù gbọ́dọ̀ jẹ́ mọ̀mìnì yọ́ yà yẹn lẹ́nu pé ah Se káfìrí máa jẹ ìmáàmù ni nílẹ̀ yorùbá ń bí ó yẹ káfìrí máa jẹ ìmáàmù ẹni tó bá ti jẹ káfìrí yìí tó jẹ kèfèrí òun ò nírun àwọn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ náà àwọn náà ò nírun gẹ́gẹ́ bí ìmáàmù tó nígbàgbọ́ sí ọdún àjọbọ àtòsà àdábọ̀ òun náà sì ń pèpè lọ́bẹ̀ ní sọ fáwọn èèyàn pé ọdún àjọbọ ti dé o òsà àdílé wa ti dé o kíkálukọ́ dá ntọ́ba lágbára ká fi sọdún o kílì ó lè bá tuba kó lè bá tuṣẹ́ ní o eléyìí wọn kẹsìn o ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní bá ṣe ṣètò ayé o irú màámu báyìí ti ń bá wọn dá sí ọdún àjọbọ ẹ má kẹrun lẹ́yìn ẹ òun náà nírun ìmáàmù tó ní ṣìgìdì ńlẹ̀ ẹ sì mọ̀ pé ṣìgìdì ńbẹ ńlẹ̀ òun náà nírun wàlá àtẹjúṣu ìmáàmù tó sáhìrì ẹlẹ́ẹ̀kejì ìmáàmù ológun ìmáàmù tí ń ṣe jálà bíi tọ́wá jẹ́ pé oògùn ìbọ̀rìṣà òun ní ń ṣe fáwọn èèyàn ìmáàmù tí ń sógun tajà fáwọn ìyálọ́jà tí ń sógun owó fáwọn babalọ́jà ìmáàmù tí ń ṣe oògùn sọ́ra fáwọn èèyàn òun náà fi ń sára nítorí ń fẹ́ lòmíì ẹ lè fi kọ́ ẹ máa bu jẹ yọ̀dá fún yín tẹ́ ẹ bá ti ń lò àájò ìmáàmù tí ń ṣáájò ìmáàmù tí ń ṣàṣàwọn èèyàn a ní kátàlí ń bẹ lọ́wọ́ òun ẹni ó bá kọlù òun òun ọ̀ràn kan sí i àlìjánu lọ fẹ́ràn o òun sì pa á ni ìmáàmù ti ń ṣerú gbogbo eléyìí tẹ́ẹ̀sì mà pé ń ṣe ìmáàmù tó ti nígbàgbọ́ nù ṣètọ́ ni kò nírun torí pé kẹfẹ́rí ìkírun kọlọ́wọ́n ọgbà ẹ̀yin tẹ́ ń kírun lẹ́yìn rẹ̀ náà ẹ̀yin náà nírun ìmáàmù ti ń ṣẹgbẹ́ àwò ẹ̀sì mà pé wọ́n làwọn máa rí nínú ẹgbẹ́ àwò òun kan tó sọ fún yín pé òun ṣe é pé àràgbé láyé o ṣẹwárí gbogbo àwọn ìmáàmù báyìí kò ní ìdíkásẹ̀ tanra wa ká tó sọ̀rọ̀ ṣẹ̀ríà àwọn náà ò nírun dépò tí àwa tá a kírun lẹ́yìn wọn nírun ẹlẹ́ẹ̀kẹta wala tajuzu imamatul arrafil kahin ìmáàmù tí ń wọṣẹ́ ìmáàmù tí ń dáfá ìmáàmù tí ń wọ̀ràwọ̀ a ní a ìràwọ̀ wà ìràwọ̀ wà ìràwọ̀ láàfin ma iṣẹ́ àṣeláyìn ìmáàmù tó lóun ma kọ̀kọ̀ pẹ̀lú ìràwọ̀ ìmáàmù tí ń tẹ yẹpẹ̀ tí ń da ìsáàbì ìmáàmù tí ń dáfá ìmáàmù tó kó owó ẹyọ síwájú tẹ̀sí mọ̀ pé ń fi ń wọṣẹ́ ni ẹni bá ti ń lò ń mọ kọ̀kọ̀ òun máa ń tí wọ́n pa á mọ́ lọ́la àwọn àlùfáà ní kèfèrí ni ọlọ́run ló sì pè bẹ́ẹ̀ anábì ló pè bẹ́ẹ̀ anábì ní mani àtàkà ìhìnà ẹni bá lọ bá ẹni tí ń dafa èyíkéyìí irinṣẹ́ tí ń lò ti fi ń wo ní tí wọ́n ṣẹlẹ̀ lọ́la fásọ dákọ̀hù bima yaqulu ẹni tó lè bá yí gbàgbọ́ pẹ̀lú tó sọ faqad kafara bima unzila ala Muhammad anábì ní ó ti ṣe kèfèrí sálù Qur'an ẹni bá ṣe kèfèrí sálù Qur'an àlè pé mùsùlùmí ma ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa fíkìhù dẹ́lílì àgbóyè ẹ̀rí tá a ni pé nígbà ó jẹ́ pé ẹni tí ọlọ́lẹ̀ wọṣẹ́ tí wọ́n ní kèfèrí ni nítorí pé ọlọ́lẹ̀ wádìí ìtọ́pamọ́ lọ́dọ̀ ẹni tí ò rí náà tó gbèrè sípò ọlọ́run ọba ipò òun náà máa ń tọ́pamọ́ bọ́lọ́run ọba sì sọ bẹ́ẹ̀ ẹni tí wọ́n ń wọṣẹ́ gan fún rẹ̀ ẹ̀rí pé kèfèrí tiẹ̀ yóò tún lágbára ju tu ẹni tó wá wọṣẹ́ lọ nílẹ̀ Yorùbá lè má mọ̀ anabi ni mani ata arọ́fa ẹni tó bá lọ lè bẹ́ ẹni tí ó lòun máa ti ọ́ ṣẹlẹ̀ àbí ntọ́pamọ́ fásitì aláwo à ń ṣe in ọ wá bèrè kankan lọ́wẹ́ lam tuqbal lahu salatu arba'ina layla àmọ́ kò gbà á gbọ́ kò gbà gbọ́ ó ní irọ́ ni bàbá ń pa ìmáàmù yẹn irọ́ lọ́pa àáfàá yẹn irọ́ lọ́pa anabi ni lam tuqbal lahu salatu arba'ina layla yóò máa kírun forty days ogún méjì ọlọ́run ò ní gbàrún náà lọ́wẹ́ lọ́wọ́ àwọn muslim Imam Muslim ló gbà wá àdìsí tọ́lá láàfíà nígbà wọn ni wọn ò ní gba irun ẹni tó lè wòsẹ́ ẹni tí wọ́n wòsẹ́ gan fún rẹ̀ sẹ́mi pé wọn ti gba irun tiẹ̀ tipẹ́tipẹ́ tí imam bá tún wá ń dafa fún yín tí ń wòsẹ́ tó lóun ní yẹ̀pẹ̀ ńlé tí ń tẹ̀ yẹ̀pẹ̀ a jẹ́ pé ìmáàmù yẹn ò nírun ẹ̀yin náà ò sí kíni ẹ̀yin tẹ́ kírun lẹ́yìn rẹ̀ náà ò nírun ọ̀rọ̀ yìí yóò ní ṣe pẹ̀lú kálí ìgbàgbọ́ yẹ ẹ̀sìn wa lérí ń tọ́wà nínú tíra ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní kúlẹ̀ ya'lamu من في السماوات والأرض الغيب إلا الله ọlọ́wọ́n bá nira anabi bá mi sọ fún gbogbo ayé yípe kò sẹ́nìkan tó wà nù sánmà nínú àwọn ẹ̀dá tí mo dá àbẹ́nìkan tó wà lérí ilẹ̀ mi al-ghaiba tó wà mọ́ tó pamọ́ nínú ayé tiẹ̀ àtàyè ẹlòmíì illa Allah ọlọ́wọ́n bá nìkan ṣoṣo lọ́mọ tó pamọ́ ẹni tí ń dafa ẹni tí lóun tẹ̀yẹpẹ ẹni tí lóun wòra wọ̀ wọ́n fẹ́ sọ tọ́pọ̀ amọ́ fún yín ni kọ̀mọ́ta yí ẹ̀ dípò tí wọ́n mọ̀tẹ́ lómi yóò wà ní iṣẹ́ àfààní iṣẹ́ àfààní èyí sáfà o iṣẹ́ àwọn kèfèrí ni o gbogbo ń ta àkàálẹ̀ yìí jẹ̀má ọgbàdúmọ̀ lọ́dọ̀ àwọn ìmáàmù kan nílẹ̀ Yorùbá kì í ṣe gbogbo àwọn ìmáàmù nígbà tí wàá mọ̀ pé ẹni bá ń ṣe kanú àwọn tá a kò nírun ẹ ẹni bá ń kírun lẹ́yìn rẹ̀ náà ò nírun ànábì ni Ọlọ́run ọba sọ fóun pé lẹ́yìn aṣírákítà rí ànábì tó bá tún mú kíní kan tó ń bọ̀ tó gbàgbọ́ pàgbára ń bẹ́ńbẹ́ tó gbára lé tó sọ di ẹnìkejì mi tó lè sin tó ń fẹ́ fún ọ tó bá yẹ lè ṣẹbọ láyà àbátánà àmàlùkà gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe pátá ní maka àti tó ṣe madina gbogbo ẹ̀ ni yọ bàjẹ́ òní bá kankan nínú fáìlì rẹ̀ ṣọ́ọ̀tù zumar quran thirty six ayah sixty five lọ́lọ́run ti sọ fún anabi pé àwẹ̀ rẹ̀ àti ìrun rẹ̀ yọ bàjẹ́ tí ma ti ń bọ̀rì sá ẹ̀yin máa mú ológun ẹ̀yin máa mú tẹ̀ń dáfá tẹ̀ń wo yẹ̀pẹ̀ tẹ̀ń wo sẹ́ tẹ̀ń wo ra wọ̀ ẹ̀lẹ́ ìtúbà o ojú ti la o àwọn èèyàn ti kíw wọ́n ti kíw débi òdodo wọ́n ti fìwé kà wọ́n ti fi lárúbáwá kà ẹ̀túbà kọjọ́ tó lọ láì síbẹ̀ ẹ̀yìn rẹ̀ nìkan lẹ́yìn ma ẹ̀lẹ́ di àfa sunna ẹ má di àfa abilẹ̀ àfa abilẹ̀ òní wọn ma gbolé ìtasọ̀ àfa sunna òní bá wọn ṣe bóòlù àṣewà á mọ̀ pé ìmáàmù yìí ah aburú tó tó báyìí ń bẹ láre torí àwọn èèyàn wọ́ọ̀rì má lérí ọ̀rọ̀ ayé o tó máa ní yọ̀ọ̀rọ̀ owó yọ̀ọ̀rọ̀ ayé ọ̀rẹ́ láti di kèfèrí nítorí ẹ̀ nítorí ayé tó fẹ́ rí yẹn àwọn èèyàn wọ́ọ̀rì má o bó láti wá mà wọn ní ká máa wádìí ìmáàmù àdúgbò wa wọn ní ká máa tọpinpin ìmáàmù kan a máa mà yí pé ìmáàmù yìí ó ti wọnú kèfèrí pẹ̀lú nǹkan méjì alákọ̀ọ́kọ́ gbogbo gbà náà bá ti sọ fún wa ní masalasi ìpè òòṣà àjọbọ òun náà nígbàgbọ́ ń bẹ níṣẹ́ ń pàṣẹ ká lè ṣe é ó sì sọ pé òun máa ń ẹlẹ́ẹ̀kejì òun ni ká bá ń bẹ̀ tí ń ṣe kọ̀ sọ́ ti pè ní a bá ń bẹ̀ tí ń àkànrí tí ń eré ọ̀yà àtàtàrí lẹ́ǹkulè oògùn sọ́ra àbó oògùn tá a fi rówó àwa ní ìmáàmù ọ̀pọ̀lọ́tẹ̀ ń yọ ojú oògùn ni ẹ oògùn tí èèyàn fi rágbèga ni bẹ́ẹ̀ bá ti ṣe báwọn ipa ọ̀tá ọ̀ka yàn mọ́ àwa ní ti pè ń kèfèrí o àwa ṣàlàyé fún lábúdà min iqamatil hujjati alayhi àwa ṣàlàyé fún pé imam ń tẹ́ ń ṣe yìí òun náà làwọn kèfèrí ń ṣe tí wọ́n fi pè wọ́n kèfèrí wọn ò nígbàgbọ́ nínú ọlọ́run wọn nígbàgbọ́ nínú àwọn nǹkan tẹ́ ń pòpọ̀ yìí wọ́n sì gbàgbọ́ ní ó ṣe ń tọ́lọ́ máa ń ṣe látara bẹ́ẹ̀ lọ́lọ́run fi pè wọ́n kèfèrí ẹ ṣàlàyé fún ìmáàmù tán ìmáàmù wa ní à ẹ̀yin oníkéwu súnà èyí táwa bá lọ́wọ́ àwọn bàbá wa lélẹ́yìí sẹ́wà pa àwọn bàbá wa ń kèfèrí ni èyí táwa máa ṣe náà láà máa ṣe tọ́ba wa pinnu pinnu tó wọ́n máa ṣe nù ẹ wá kó lẹ́yìn rẹ̀ ẹ̀ ní kírun lẹ́yìn ẹ̀ máa irun kèfèrí tí ń kí ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ torí yẹn kọ́kọ́ wọnú Islam kó tó di pé ọlọ́run wọ́n gbàrún lọ́wọ́ ẹ̀ ni mo wá bẹ lọ́run nínú àánú àtagbára rẹ̀ gbogbo àwọn ìmáàmù tí a dúró déédéé kọ́lọ́mọdé ee kọjọ tó lọ abẹ́lẹ́ nkọlọmọsá tún wá sí wasalaamualeykum wa